àáfàá Jaqmal fohùn ọ̀rọ̀ tó tìk ránṣẹ́ sí chief mamulu Ògbómọ̀ṣọ́ nípa aáwọ̀ tóun pẹ̀lú ọba Ghandi ni àáfàá eh, Jaqmal ni ọba ló nílùú pé ọba ju gbogbo àáfàá àti máàmù lọ nínú ìlú therefore gbogbo àáfàá nílẹ̀ Yorùbá pátápátá pé wọ́n gbọ́dọ̀ máa rẹ́spẹ̀tì ọba ìlú irrespective of irú ẹ̀sìn tí ọba yẹn bá ń ṣe hmm. mo rò pé ọ̀pọ̀ wa la mọ gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ìlú Ògbómọ̀ṣọ́ láàrin ọba Ghandi àti Chief Máàmù tó dàbí ìgbà wípé àwọn àáfàá gan ti ń gbà bí ẹni gbàgbà ọtí láàrin ara wọn ara àwọn àáfàá kan tó ṣe wípé wọ́n ń support Chief Máàmù pé ohun tó ń ṣe ó ráìtì láti má máa gba ìyọ̀ǹda lọ́wọ́ ọba kó tó ṣe anything lára àwọn supporters Chief Máàmù ó ní mufti ìlú Ìwó tó fún ọba Ghandi ní seven days ultimatum láti revoke query letter tí ọba fún ìmáàmù nígbà tó ti àjìdé láìpẹ́ yìí. kábíyèsí ariwo ti pọ̀ jù lórí yín láìpẹ́ tẹ́ ẹ bá ṣọ́ra gbogbo àwa mùsùlùmí á ìmáàmù tọ́lọ́ yàn fún yín bẹ̀ yẹn tọ́lọ́ yàn fún yín ní Ògbómọ̀ṣọ́ ìmáàmù gbogbo àwa mùsùlùmí lẹ́ Yorùbá ni tí nǹkan kan bá ṣe kò sí ìlú náà láti ní jáde láti sọ fún ìjọba kódà tẹ́ ẹ bá lọ rọ nǹkan ṣe yìí nfun ìjọ ọ̀sẹ̀ kan lọ àwa mùsùlùmí ilẹ̀ káàárọ̀ òjìrì á jáde á wà tọrọ lọ́dọ̀ ìjọba pé kó stop yín bóyá ẹ̀ mọ́ bá ṣe ni yọ yín àbí ó fún yín lànà bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ mọ ìlànà tó yẹ kẹ́ máa tẹ̀lé. bẹ́ẹ̀ la sì rí nínú àwọn àáfàá tí àwọn náà support ọba Gandhi pé lábẹ́ gbogbo bó ṣe lè wù kó rí ọba bá lórí ohun gbogbo ni tó fi mọ́ ìmáàmù nínú ìlú báyìí àáfàá Jaqmal náà ti wá pitch tẹ́ǹtì wọn lẹ́yìn ọba Gandhi wípé ọba ló ní ìlú therefore ìmáàmù gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún ọba ìlú irrespective of irẹ́sìn tí ọba yẹn bá ń ṣe kí wá nìdí tí àáfàá Jaqmal fi sọ̀rọ̀ ẹ jẹ́ àjọ find out nínú fídíò yìí welcome to crossblogX TV don't forget to subscribe like share and follow us. wọn á ní ìmọ̀ ìmọ̀ wọn ò lè ìmọ̀lẹ́ náà ni wọn à ló jẹ́ wọn ò lè lẹ̀sìn wọn fi lè bẹ́ẹ̀ ni kìí ṣe líle èdè Yorùbá ni Mali Mali ni Mali torí ayé manza Musa of Mali òun ni Islam dilẹ̀ Yorùbá manza Musa òun ni àwọn Mali ló mú Islam dilẹ̀ Yorùbá ni wọ́n fi ń pè lẹ́sìn Mali ẹ̀sìn Mali tó wá láti Mali láàfin sọ wípé gbogbo ilẹ̀ tí ń bẹ ńlẹ̀ Yorùbá àwọn ọba ló níbẹ̀ ọba ọba àjẹ́ kébèrè kò bá àjẹ́ kìrìsìtẹ́nì kò bá àjẹ́ abọ́rẹ̀ kò bá àjẹ́ onífàlọ́ba ó òun ló nílẹ̀ ó ju ìmáàmù lọ nínú ìlú ó ju àáfàá lọ nínú ìlú torí pé ilẹ̀ rẹ̀ ní mọ́sálásí dúró ilẹ̀ rẹ̀ ní ilé kéwú dúró ọba ló nílùú làwọn àáfàá tá a bá ń bẹ ńlẹ̀ Yorùbá láàfi fi bí islam ti ní a ṣe kárìn bá nàbí ti ṣe ń gbọ́ ó dé Madina tọrọ bá wọn pé Yahudi ni wọn kótó débẹ̀ kótó yọ̀ǹda lé fún anabi ó sì lé ẹnìkan kan nù Yahudi gbogbo wọn ní gbàlá yìí kọ́dà wọn wọ mọ́sálásí yàtọ̀ fún lọ́rin tọ́já sí wípé ìsìláàmù ló bíúdi òun látilẹ̀. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ẹ̀yin èèyàn kí ni opinion ti yín ṣe ẹ agree pẹ̀lú àfáà Jaqmal wípé ọba bá lórí àfáà àti máàmù nínú ìlú àbí kí lè rò tìyín lórí ẹ máa bá mi fi sí comment ẹ ká tó wá máa lọ ẹ jẹ́ ká one or two comment tí àwọn èèyàn drop sí under video àfáà Jaqmal yìí. kọ̀mẹ́ntà kan akínpẹ̀lú ó ní what do you expect from him always splitting gibberish ah hey ẹjọ́ ta ni ẹnì bá wí ṣáfà Jaqmal ní àbí ta ni ismail hakeem oni so chief imam must not do anything without taking order from the king hmm, ẹ gbọ́ ẹ̀yin èèyàn ẹ̀yìn kí ni ìdáhùn sí question tí ismail hakeem béèrè yìí another commenter it's ridwan oni dey play if your if oba collect your land don't proceed to court o sir by now government is the owner of the land inshallah hmm. ẹ gbọ́ ṣe agree pẹ̀lú comment tí ẹni yìí náà fi síbẹ̀. another commenter ismail alayo ó ní ó tún ti bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran rẹ̀ àbí though i know where you are driving us to ah hey, eléyìí lágbára o kọ́mẹ́ǹtì yìí lásán <laughs> ṣáfà jackman náà ló ń ṣe wọ́nranwọ̀nran ẹ̀yin èèyàn àbí ta ni ismail aláyọ̀ ń bá wí pẹ̀lú kọ́mẹ́ǹtì èyí hmm, ó ga o. another commenter ahmed kabiru ó ní but ordinary local government chairman is above the king hmm, ó ga o. alifa hafiz ó ní jackman you really disappoint me but kò lè dùn mí ná this is not your first time ṣé o ti gbàgbé ìtàn bálánù ni bálánù ọmọ bórà ni um o a tún rí mukadam táyé àyìnlá òun náà ní olódo where do you put the popular saying àáfàá ni bàbá ọba in court however that case is in the court if your utterance is prejudiced to court you will be arrested and prosecuted before your mouth will jawaya ẹnu ń já wáyà àáfà ẹ̀yin èèyàn a lot of gbàgbós ni àwọn èèyàn fún àáfà Jackman ní abẹ́ fídíò yìí o kí ló dé kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi ń fún àáfà Jackman ní wọ̀tọ̀wọ̀tọ̀ báyìí ẹ ti jẹ́ ká kọ́mẹ̀ntì lọ síwájú tòró dàbí ìgbà wípé wọ̀tọ̀wọ̀tọ̀ abẹ́ fídíò ìgan àhó lágbára. dá kọ́mẹ́ntà Ismail Akeem Bọ́lájí òun náà ni I never see where this man talk and make any sense ah hey ọ̀rọ̀ ipò ohun ọ̀gá muhammad ahmad yusuf ó ní a friend of my enemy is my enemy only the wise ones can understand we understand your game allah is watching everybody <laughs> hmm. ó ga àwọn lágbára ẹ̀yin èèyàn a lot of gbazgbos láwọn èèyàn ṣàn fún àfà jackman lọ́ndà fídíò yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló opinion ti yín lórí ọ̀rọ̀ yìí ẹ máa bá mi fi sí comment eh, don't forget to subscribe like share and follow us thanks for watching.